kí ẹ̀yin olólùfẹ́ ìkànnì ẹ̀yà Yorùbá ṣé àlàáfíà lẹwà ọ̀dẹ̀ òdòbí baálé ilé wa ń kọ́ ìyáálé ilé wa o gbogbo yín la kí àwòyàn olódì kan nípa kíláàsì èdè Yorùbá ni a tún wà lónìí o tí ẹ gbàgbé a sọ fún yín pé ní oṣù yìí ìwé omi inú ẹ̀kú omi inú ẹ̀kú ní ẹ̀kú láti ọwọ́ Débọ̀ Awẹ́ ni a ó máa kà a sì ti ka orí kìíní fún yín orí kejì ni a fẹ́ kà báyìí ẹ máa bá wa kà lọ àkórí orí kejì ni oko ń jabele gẹ́gẹ́ bẹ́yìn náà tí mo wé Yorùbá pé tó sọ pé oko jabele kálukú ló ń ṣe tiẹ̀ rírò ni ti ènìyàn òfò ẹni kì í ṣe ẹlòmíì bẹ́yìí ò jẹ èmi ò tún jẹ bó ni ó gbà ọ̀la wà níbẹ̀ bẹ́ṣin bá dá ni àtúngun ni kọ́kọ́rọ́ kan ló bẹyín ajá ayò ń jẹ́ bí mo bá sì ti yọ ọ́ dànù kí n máa fáwọn kí n máa fàwọn kó owó kọ́ra ni àwọn nǹkan tí Àlàó ń sọ láti tu ara rẹ̀ nínú rẹ̀ nígbà tó rí i pé owó ti wọ igbó atú ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò òmùlẹ̀ sì ti òmùlẹ̀ sì ti mófo porogodo ti tú fún un jó tẹ̀tẹ̀ tẹ́tẹ́ ti tẹ́ ẹ ó sì ti jẹ́ towótowó rẹ̀ ó sì jẹ́ towótowó rẹ̀ tó fi ta ayò oríire náà wọ́n ní ìbẹ̀rẹ̀ wọ́n ní ìbẹ̀rẹ̀ olòṣì bí ọmọ ọlọ́rọ̀ ní látìgbà tí Àlàó ti ṣèṣì jẹ ẹgbẹ̀rún mẹ́ta náírà ó dín díẹ̀ lọ́wọ́ tẹ́tẹ́ kúpọ́ọ̀nù ló ti bẹ̀rẹ̀ òwò tẹ́tẹ́ títa ní pẹrẹwu ó sọ di iṣẹ́ gidi ó sọ dohun àdìtanná ṣe ìyàwó rẹ̀ sùlíà ti sọ títí àlàó ò gbọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ gan ti wàásù sí pé òwò tí ò pé ni tẹ́tẹ́ títa àlàó kò gbà àwọn ojúlùmọ̀ kọ̀ọ̀kan gbèlú gbòòlù sílẹ̀ wọ́n fẹnu pípòtú ọ̀rọ̀ ṣe ni àpótí alákàrà àlàó ń ṣe kábíàwò ìgbà téèyàn bá ń hun àgbọ̀nlà ṣe ni ọmọ aráyé ń fi ṣẹlẹ́yà ìgbà tó bá lu àlùyọ tí Modi Dangote ojú yín ni yóò ṣe ojú yín ni yóò ṣe àwọn gbólóhùn tí Àlàó máa ń fi fún àwọn tó ń gbà níyànjú lòdì sí tẹ́tẹ́ títa lẹ́sìrì nígbà tí kò rówó ilé ẹ̀kọ́ àdìsá ọmọ rẹ̀ san oko bírí sọ pé ló ní kí àdìsá forílé bíwọ náà bá já mọ́ra èyí tó bá rí mú wálé ara rẹ̀ náà ni kérékéré kìtì ó ṣàjẹ ju kìtìkìtì páfẹ́ lọ àìdúró ni ijó láti ṣe bó ti gbà ló dáa wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ́ báǹkì kan sí ojú ọjà ibẹ̀ ló ti ń pọnmi ìyẹ̀pẹ̀ èló sì ní garawa omi kan náírà méjì péré ní bíríkìlà ń kì í sì pọn ju garawa mẹ́wàá lọ tíṣẹ́ yóò fi parí ìkúkú ṣòó nìkan àwọn bíi mẹ́fà ni wọ́n jọ ń pọn lọ́jọ́ kan àwọn ẹgbẹ́ rẹ̀ rí i níbi tó ti ń gbé korobá omi rọ̀kùrọ̀kù lórí tí aṣọ rẹ̀ náà rí jàbàlà tí gbogbo ara rẹ̀ ń pọ́n bíi wèrè ṣe ni àdìsá fojú pamọ́ tó ṣe bí ẹni tí ò rí wọn ẹnu jọ̀ǹbù yákú pọ̀ jù ń ló pe àdìsá tó láàrin àwọn bíi mẹ́fà tí wọ́n jọ ń kọ́ wọn rìn bọ̀ láti ilé ẹ̀kọ́ àwọn tó kù bẹ̀rẹ̀ sí ń fi àdìsá ṣe yẹ̀yẹ́ àdìsá olómi ìyẹ̀pẹ̀ àdìsá onísàǹsà àdìsá oníkorobá omi ìyẹ̀pẹ̀ àdìsá pọ́n bí ìyẹ̀pẹ̀ ojú ti àdìsá lọ́jọ́ náà ó pọ̀ jù ṣe ló dàbí kí ilẹ̀ lanu kó gbèrú ìjà ò ṣeé jà fún òun nìkan láàrin àwọn bíi mẹ́fà tó ti fẹ́ súnmọ́ wọn àwọn tán ń wò dúró wọ́n ń fẹsẹ̀ fẹni wọ́n tún ya aya láàrin títì wọ́n sì ń pariwo àdìsá olómi yẹ̀pẹ̀ bí wọ́n ti ń sáré lọ. àdìsá sọ ọ̀rọ̀ yìí fún ìyá rẹ̀ nílé ẹkún nìyá rẹ̀ ń sun ó sì ń pàrọwà fún ọmọ rẹ̀ pé kó má wò bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run ó yanjú pé ọlọ́run yóò yọ wọ́n nínú ìyà pé baálé òun ló fà á pé kọ́lọ́run gba àgbàna ọwọ́ rẹ̀ dànù kó lè ráyè gbọ́ tiẹ̀ pé àdúrà náà làwọn ó máa gbà orí èyí ni wọ́n wà nígbà tí àlàó wọlé tóun ti àwọn ìwé tẹ́tẹ́ túlù tó kó mọ́ àyà rẹ̀ àlàní náà tẹ̀lé um orí wọn àwọn ẹrú kọ́ra èṣù lẹ́yìn ìbejì rẹ̀ èṣù lẹ́yìn ìbejì rẹ̀ náà tẹ̀lé ẹ̀ẹ́rìgì ṣe ìkòkò ni ò ní gbà mo mọ̀ pé bó pé mo mọ̀ pé bó bá yá ẹlẹ́dàá mi ó ṣọ̀nà àbáyọ fèmi àtọmọ mi ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí àdìsá ń lọ rán àwọn olùkọ́ kan láti tọpasẹ̀ àdìsá wálé lọ́jọ́ kan nígbà tí wọn ò rí wọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ bóyá àìrówó san ni àbí àárẹ̀ ló fà á bóyá wọ́n sì ti kúrò nílùú ìyàlẹ́nu ló jẹ́ fáwọn aṣojú tí wọ́n rán wá nígbà tí wọ́n bá Alao nídìí tábìlì tó tẹ ìwé kùpọ́ọ̀nù tẹ́tẹ́ tira ẹ ṣeun ẹ kú àjò lágbára Ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ ni a ó san gbogbo owó tọmọ mi jẹ iṣẹ́ rẹ̀ náà ni mò ń ṣe yìí kọ̀rá ò lójú ó tì àtìgbà náà làwọn olùkọ́ ò ti jàǹpátá lórí àìrí àdìsá nílẹ̀kùn wọn ìyàwó rẹ̀ tiẹ̀ dábàá pé kóun tan ọ̀rẹ́ rẹ̀ tàbí ẹ̀gbọ́n òun kan lọ kóun yá owó lọ́wọ́ ọmọ èyíkéyìí nínú wọn kóun lè fi san owó ilé ẹ̀kọ́ ọmọ òun bó bá yá tí baálé òun bá rówó ó dá padà rárá o ilé ẹni la ti ń jèkúté onídodo kókó ń jabele kákulukú ló ń ṣe tiẹ̀ má kó mi síta o má fẹ̀dí mi síta o kò sẹ́ni tó kó tiẹ̀ bá tèmi o gbóòní ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ o sùúrù la ní mo ti ń súnmọ́ bí ọ̀rọ̀ mi omi ló ń bọ̀ òní ló bu ọ̀la lójú ìgbà mélòó lèèyàn fi ń di olówó wò ó àdìsá bá mi mú bùbá mi yìí lọ sọ́dọ̀ ọ̀jẹ̀ǹgbẹ̀dẹ̀ kó bá mi fi máṣíìnì rẹ̀ tẹ ohun rẹ̀ tó ya ní tó ya yìí mọ́lẹ̀ mo fẹ́ bá wọn lọ síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ wa kan fẹ́rẹ́ ṣé ẹ fún wọn lówó dání nítorí wọn ò fẹ́ kẹ́ni torí wọn ò fẹ́ kẹ́nikẹ́ni sọ̀sọ́kùsọ sọ́mọ mi o mi ò fẹ́ kí wọ́n sọ̀gọ́ rẹ̀ rárá ojú sùlẹ́ àti korò lágbárí ohun rẹ̀ ti le sí i pẹ̀lú ìbínú àti ìkanra ni aláọ fi dá a lóhùn àfi bí ẹni pé sùlíà ti mọ̀ póun fẹ́ fi àdìó ṣe oògùn ìgbójú ni bí sùlíà bá ń wẹjú yóò mọ̀ ṣẹ́ gan ni o ṣé kìí ṣe pé nǹkan ṣe ọ́ ọmọ wo lọmọ tó bí èwo ni èwo ni sọ́bọ̀ jọ̀gbẹ́nu lọ́wọ́ jàre ọ̀rọ̀ sọ́bọ̀ lẹ́sàkọ́lé èyí kì í ṣe ọ̀rọ̀ àyọnusọ o tẹ bá fọmọ lówó tẹ bá fọmọ lówó kò dáa o èwo ni ká tún máa rán àkísà àwìn ẹjẹ á pa ìtìjú wa pọ̀ sọ́nà kan ni o kí sùlíà tó parí ọ̀rọ̀ rẹ̀ tán àlàó ti kàn lára gídígbò tó ṣẹlẹ̀ lọ́jọ́ náà kì í ṣe kèrémí àtìgbà náà ni sùlíà ti gba fámú tó ti fọ̀rọ̀ mọ́ ọlọ́run lọ́kàn kò fẹ́ kí ọ̀rọ̀ di ariwo mọ́ ó kúkú mọ̀ pé bóun bá tún sọ nǹkan mìíràn ó lè bọ́ sápò ìbínú baálé òun kò sì fẹ́ kí kúgù mìíràn tún bẹ́ ó gbà pé ó jọ̀wọ́ ọlọ́run ọba tí ò gbàgbé ní orí kìíní ni a ti ṣàlàyé bí bí a ti ṣàlàyé tá a ti ṣàfihàn sùdíyá àdìsá ọmọ rẹ̀ àti àdìo àdàó. Àlàó tó jẹ́ ọkọ wọn tẹ́tẹ́ títa ni Àlàó fẹ́ràn jù tó kúndùn láti ṣe tó jẹ́ pé gbogbo àwọn tó sì gbà ní ìyànjú pé kó yé ta tẹ́tẹ́ mọ́ gbogbo wọn ló ṣe kí ni gbogbo wọn ni kò dá lóhùn tó sì sọ pé ojú máa tì ní orí kejì láti rí pé tẹ́tẹ́ tí ó ta ní orí kìíní tẹ́tẹ́ ò jẹ kò jẹ rárá òfo ló mú bọ̀ níbi tẹ́tẹ́ náà àwọn olùkọ́ náà sì tún wá bóyá wọ́n lè rí nǹkan ṣe sí i ṣùgbọ́n gbàtàn bá nídìí tẹ́tẹ́ wọ́n wò pé kò sí nǹkan tí àwọn lè ṣe fún àdìsá àdìsá ní orí kejì láti gbọ́ pé àdìsá ló ń bá wọn pọnmi níbi tí wọ́n ti ń kọ́lé ó lọ ṣe iṣẹ́ bírísù pé tí ìrònú sì dórí àgbà kodò ẹ jẹ́ ká máa tẹ̀síwájú a máa máa tó bá di kíláàsì tó ń bọ̀ a máa tẹ̀síwájú ní orí kẹta láti mọ bí aláọ adisa àti suliya wọn ṣe yanjú ọ̀rọ̀ ara wọn sí kò ní jù báyìí lọ ní kíláàsì èdè yorùbá oníyanṣe ọlọ́bẹ̀ṣe ẹ má gbàgbé o ẹ máa sọ èdè yorùbá sí àwọn ọmọ yín ó ṣe pàtàkì ó ṣe kókó láti gbé àṣà èdè àti ìṣe yorùbá ní àrògé ìtẹ̀síwájú yorùbá ó dọwọ́ èmi àti yín o ó dìgbà kan náà ire o ní gbangba.